mọ́sálásí ò tún kàmpé òkúrọ́ ní wàhálà mẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam ànáni nínú olori olórí èwo olórí èwo tí olórí fi ń ní lára ní àdúgbò lòún lọ díẹ̀ láti wà sọ́pà wọ́n tẹ̀lé kí wọ́n lọ sí ìrìn àjò wọn lo ogun àìwọ̀ ogun yìí ẹ̀dá òṣèlú náà ní Ah, ọlọ́run kó sànù wa tó fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ àkọ́kọ́ kí o gbọ́ ìmọ̀ọ́mù mọ́sálásí kó yàwó pé níbi à ń kàǹpéyìn ní mọ́sálásí torí ìjọba nàìjíríà gan-an òfin ìlú yìí ló gbà á mọ́kẹ́ mọ́ kàǹpéyìn nínú mosque àti nínú church gbogbo religious garden náà ti bí sọ fún ọ ní pé ẹ mọ́ kàǹpéyìn níbẹ̀ ẹ̀dá kò sí ìjọba àgùngàn bá mọ ewu tí ń bẹ ní irú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n ìmáàmù kan á ń sọ pé o fẹ́ mọ kàmpéènì báwọn ẹgbẹ́ olóṣèlú kan ẹnu mọ́sálásí ọbẹ̀ dà ní àwọn mùsùlùmí nù torí bá ti wáyé ní bàbá dánrò òṣèlú lẹ̀ ní ti bá ti wáyé nìkan ìtọ̀ nínú àwọn tí ń bẹ́lẹ̀ káàjé tí ń bẹ́lẹ̀ òta ní káàdìgbò fún ẹnu gbogbo wáyé kò lè jẹ́ ọ̀kan ìjọba ti rẹ̀ tó bá ti mú jàgbá bá rẹ̀ mi ló ara ẹjọ́ ní pé irọ́ ọ̀run ibi ló gbà rẹ̀ wò ilé ẹgbẹ́ yóò nígbà tẹ̀lé ká àwọn ọmọ àtọ́kọ̀ gbà mí òun kà dárúkọ lómi irọ́ ti fi ah kí ni ọmọ igbó tó bá ilé débẹ̀ látọ̀ yóò sọ yàbá yóò ya nàìjíríà sí mẹ́ta ni ẹgbẹ́ kí ni bá ti kú rẹ̀ ẹ́ àdínkù wo àdínkù tó sọ nípa náà fi pé tpd bá bilẹ̀ rú nàìjíríà nàìjíríà òdì kìnnì kan tó ní kẹ́kẹ́ kẹ́kẹ́ sẹ́gbẹ́ àdìmọ̀jà lọ mọ́sálásí ò sí fún kàmpéyìn òkúrọ́ ní màálà àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam anábìwá ń olórí nínú mọ́sálásí olórí èwo olórí èwo tí olórí fi ń ṣèlú ni lára ní àdúgbò bo lọ dìmú díẹ̀ lásìkò anábì sọ́pà wọ́n pé wọ́n lọ sí ìrìn àjò wọn lógun kánàbẹ̀rẹ̀ ìwọ̀ lọ́ọ́ dìde ogun yìí ẹ̀dá kò ṣe òṣèlú náà lọ́ọ́ àmọ́jáde tó délẹ̀ ìkìlẹ̀ pé tẹ́lí òṣèlú ojú kálukú ti wọ̀ ọ́ nítorí wá kù lóní kálukú wá fẹ́ máa wá ẹ̀ níbi tí ò ti sí ẹ̀rí wọ́n ti mọ̀ pọ́nrọ́ òṣèlú yóò ṣe é kì bọ́dú Islam kò ní níbi lọ ohun kan máa lọ mọ wẹ́ẹ̀lì àti ibi wó parọ́ mọ́ àti ibi hàn ní parọ́ mọ́ ìwé lè ti bẹ́lẹ̀ láàrin o Islam dá sì ní ìyá àti ìsìláàmù sì ní tó gbé kalẹ̀ tá a gbọdọ̀ ti ṣe òṣèlú gẹ́gẹ́ bí eléyìí àwọn eléyìí tí ń bẹ́ńtà yìí ẹ má da ìsìláàmù mọ́ ẹ dákun tó yọ lọ́wọ́ à ń bẹ̀bẹ̀ ni ìdí ń bẹ́ńtà yìí ìkànnì kó mọ polówó pé sọ ìdí wọ orí fún gbèsè ayé ìjẹ́ tó fi dáa mọ́tò bí kìíní kan bí islam kó fi dànù sí lẹ́lẹ̀ ìjọba àwọn ti bẹ̀rẹ̀ ní pèsè ẹ̀rọ sí mẹ́mbà tó wá ló fi polówó fẹ́ sí polówó mẹ́mbà tó wá yìí ìbá tí lórí àfáà tó kàmpé fún pásítọ̀ nílé nàìjíríà yìí lórí primary election tó lọ pàyó ti fẹ́ẹ́ di wá ó ní ẹ pé àìbá àìbá tí ó bá wọ́n ní náà ni pásítọ̀ for that matter gbogbo àfáà ló kù tako ó náà lọ́dọ̀ ara rẹ̀ ó kiri kí òní níbi èyí tó ti bu wáyé bá gbẹdúró làákàyè ẹni gbọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ níjọ mọ́ làákàyè àyè bẹ́ẹ̀ gbọ́dọ̀ ẹ̀sìn lẹ́yìn tako mú ètò bá rò pé bíjẹ́ ìtaba sí ló bẹ́ lọ tí ò bá lọ bẹ́ẹ̀ ká níbi tó ń lọ yìí ló bẹ́ lọ ńkọ́ ẹ̀dá kọ́ níbi àbí òní bí ẹ sọ̀rọ̀ mọ́jọ mọ́ àá ó dá níbi táyì ìfọkàn sínú ọ̀lọ́wọ́ bẹ̀ ọ̀rọ̀ lọ́gbà mi kọ́ tó tí ó gbá bá ti wá rọ́ lọ bẹ̀ yẹn ọjà ọjà wa mí oníkálukú sì mọ̀ fún rẹ̀ excuse nìyẹn but inú òfin ní problem bí yẹn bá ń sọ àǹfààní àárọ̀ nínà àárọ̀ lẹ́tà ní orògbé àbíkí ah, ní ìdè ńlọ yìí o mo rò pé tí lágbájá bá débẹ̀ bí àti ní kálukú náà ní lọ́dọ̀ ara tiẹ̀ ìjọ òfurufú ni wá ní wá lọ mọ́ ìdí mẹ́lẹ̀ yìí wọ́n ti dá wọ́n ti mọ bí ó ti mọ lórí. The Guidance Facebook page. Follow, like, and share.